TV. Hello, everybody. My name is Olufunke Akindelebelo, and you're watching Scene One TV YouTube channel. Here is your one-stop hub for African entertainment. I'm not really happy the way you are treating that girl hairstyle now. say girl, say Latin mobile. Say we have talked. You think you can treat me like that and dump me? You fool! I didn't do anything. Don't lie, you did. Uh, Shut up. Uh, move it. So uh, move it. When you get to the station. Give me today. Mama, you go give me. Mama, wait, please. You go give me, Peter. Here you get to watch the latest movies from Singwon Production, comedy, TV shows, latest news. You want anybody right now? You want anymore? I don't know you. I don't know you. You know me, Abi. You don't know me. I know you. Talk before I blew your head. I know you. Peace and progress of the town of Ayutoro. That's right. So if you're not subscribed, why don't you click on it? Subscribe now. Little secret, click on the bell icon so you get to know anytime there's a new upload. Sing One TV. ajá mẹ́ta tó pa lọ́lẹ́gbẹ́ àmú ta ló lè tú ta ló lè tú. ajá mẹ́ta eh, ajá mẹ́ta ajá mẹ́ta ni wọ́n pè nílẹ̀ yìí tí ò jẹ́ káwá sọjọ́ ajá mẹ́ta. Eh. ìbẹ̀rẹ̀ ọ̀rọ̀ kò dàbí òpin orí mi gbèmí yẹn olùwàrà. I'm diamond. iṣẹ́ tí èèyàn bá ṣe láyé èèyàn gbọ́dọ̀ ní creative thing. tí ọ̀gá bá kọ̀yàn ṣẹ́ ọmọṣẹ́ tí ó bá fẹ́ mọṣẹ́ tóun fúnra rẹ̀ ní ọjọ́ iwájú tó mọbi tó ń lọ ó gbọ́dọ̀ ní time láti wábì kan jókòó kóun fúnra rẹ̀ ronú pé ọ̀nà wo lòun lè gbé nǹkan tí ọ̀gá kọ̀ òun gbà for example ẹ rántí decoration Nigeria flowers ti a lọ ṣe ní Unique Hotel níjẹta ẹ rántí shape tí mo fi flower yẹn fọ ṣe wà unique. Yes. Yeah. exactly irú nǹkan tí mò ń sọ gangan nìyẹn. mo like shape yẹn gan. very nice mm, one. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. thank you. ẹ dúná kàn mí n jẹ fẹ́ béèrè kankan lọ́wọ́ ẹ kí ló dé tí ọ̀gá máa ń sà ẹ pé ọlákànmí ọmọ adánámọ́rí ṣiṣẹ́ ọpọlọ amírajìgì ṣẹ̀rù ìmọ̀kalẹ̀. <laughs> báyìí ọ̀gá ló jàre <laughs> ọ̀gá wá sí àdúgbò mi ní alẹ́ ọjọ́ kan dé ní nǹkan bíi is not ten ten thirty pm ṣá. kí ni wọ́n wá ṣe. mo lè ọ máa sọ fún yín tó ń sìn tí bá ti sọ fún yín ẹ máa sọ pé mi mo sọ. wọ́n wá wo girlfriends wọn. <laughs> ó o. <laughs> wọ́n ṣe wá sí àdúgbò wa mo rò kán wò pé kò ní dáa káwọn wá sádùúgbò mi káwọn má ṣe ẹ lò sí mi ni àwọn òdẹ níná èmi dẹ̀ ní láti ṣe àwọn kankan mo ṣe rárá kándù bíi mẹ́fà nìyẹn ìyẹn ni mo tàn mọ́ rí tí mò ń wo àwọn shape tí mo lè fi eh, edges flower tí mo lè fi form bó ṣe bá mi bẹ̀ nìyẹn bọ́yì máa wọlé báyìí ọkọ̀ bẹ̀rẹ̀ sí ní pariwo ni àtọ̀nàmórí ṣiṣẹ́ ọpọlọ amẹ́ra jìgìdẹ́rù ọpọlọ kalẹ̀ ah, ah. wọ́n yẹ gbé lọ́fíìsì ni ẹ o. ọ̀gá fẹ́ jọ ọ̀rẹ́ wọn kan ni ọmọládẹ́gàn bí ẹ náà ṣe máa bó ṣe máa ń ṣe kúrú kẹ́rẹ́ mú mẹ́kiri nìyẹn. mi ò lè mẹ́ni ẹ o. Ah, tó lọ lè mọ́. hello pàdí mi Mustapha ṣe go àwọ̀ ọ̀jì túráyà báwo ṣó ń dúró gbajúgbajà Koko Zaria ní bọ̀bọ̀ yẹn òun máa lóníṣẹ́ tó mọṣẹ́. owó lèmi ń wá ń tèmi òun ti gbàgbé pé not how far but ṣọ́ọ́tì já ẹ̀sìn Mustapha pé mo ṣe ra commercial bus tuntun chacha méjì kan ni. ọmọ ọmọ mo ti kúrò ní mo ti kú dé ìjọ́gbọ́rọ̀. ọmọ mo kúrò lọ́mọ má ti kọ̀ bá mu gbà bẹ́ẹ̀ ohun tó náà creativity creativity iṣẹ́ gangan àwọn lè design anything kò lẹ́mí àti ra táyà lásán lásán dípò tó máa ní gbóhùn tiẹ̀ fẹ́ ra side mirror ọlọ́run àwọn tó tiẹ̀ tún yọ lẹ̀pọ̀ gan tọ́jọ́ lẹ̀pọ̀ tọ́tún lẹ̀pọ̀ ó tún wà financially okay jùlọ náà nǹkan bẹ́ẹ̀ ni ìyálàyà ẹ̀ bàbá bàbá làwọn jẹ́ ń gbòòrò ọlọ́run máa wọrí bàdí mi okay kò sí wàhálà tí bá dọ̀nà la tún máa gbogbo ayé nà ẹ gbogbo ayé ọlọ́ọ̀ ẹ òkè gbáyì. yahoo oh yahoo oh àwọn kan ṣiṣẹ́ ṣiṣẹ́ oh yahoo yàlàyà yìí oh yahoo bàbá bàbá yìí oh ẹ̀yìn tẹ̀ wáyé wá ṣiṣẹ́ o. wọ́n ní ṣé kò ń ṣèwọ ni ọ̀ṣọ́ngọ́ àparí yẹn dọ́gbọ́n sọ̀rọ̀ sí. òbí ọ̀rọ̀ ò ní jẹ́ tọlọ́rọ̀ kọlọ́rọ̀ máa lè sọ mo mọ̀ kémi ló ń bá wí ọ̀rọ̀ ẹ̀ dàbí ọ̀lẹ tó ra mọ́tò tó fi ń fọ́n bùsà lágbára ni ó fi rán Ọlọ́run létí ni kò sẹ́ni tí adánimágbàgbé ò ní ṣe fún. Ah, kàn mí sá. wá. Ah, Túndé òótọ́ hmm? ọ̀rọ̀ dẹ̀ ló sọ. ẹ òrìṣọ òrìṣọ má kú dá òdèlè burúkú yẹn lóhùn ṣé kò rò pé nǹkan lè máa sọ̀rọ̀ bàṣàbàṣàbàṣàṣà. wo mọ̀ pé àwọn ọmọ èkó wọn fẹ́ ṣiṣẹ́. ẹnu ẹ ló wà yẹn á tó ti. so ah, ti fi cadret àwọn flowers ta ni han shift mo ní kó wa bẹ́ẹ̀. ẹ bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni nítorí ó sọ mí pé òun fẹ́ masquerade flower níbi entrance àti ọ̀dọ̀ yẹn gangan. ẹ wọ́n sọ bẹ́ẹ̀. mo dẹ̀ fẹ́ kẹ́ bá ṣe dáadaa. wọ́n tún pick queen of philippe àti tuja wọ́n ní ká ṣe sí backfield àti àwọn faranda yẹn. kàmí sórí pé iṣẹ́ kù sọ́wọ́ ẹ̀ tó máa ṣe dáadáa sí ọdún mo trust ẹ o but wàá tún put more effort so that àwọn èèyàn lè máa recommend àwọn máa recommend ilé iṣẹ́ fún nǹkan tó dáa báwo ni ọ̀rọ̀ price ẹ ti yanjú ẹ̀ lára ara yín. ẹ á ti sọ̀rọ̀ sá. ọlọ́run á fún ẹ ṣe ẹ ṣe dáadáa ẹjọ olóòfẹ́ hotel yẹn to look like a real home away from home ah, ẹ dẹni kó fọkàn balẹ̀ so get ẹ̀rọ àìsàn okay sir ẹ lọ́ ṣiṣẹ́ yín thank you sir mo fẹ́ dé òkè mẹ́ẹ̀ máa gbàdúrà. okay sir. ọ̀gá orin kejì. ẹni tó ra lówó tó máa fi ìgbéraga ẹni tí kò ní tó mú sùn rò àwọn tòsí ń dẹni tó ń sùn lórí ìtẹ́ aláṣọ púpọ̀ ń kó ẹrọ kọ ẹyẹ lọ́la ẹyẹ lọ́la olúwa má jọ fò kúrò nílé wa. hey that's my baby. a kò lè máa. káàbọ̀ kí ló ṣe o oh, samuel ìwọ máa lọ sínú yàrá lọ máa kàwé ọmọ kí ló ṣẹlẹ̀. mami ọ̀rọ̀ iṣẹ́ tí mò ń ṣe yìí ó ti tojú sí mi o mo lè ń wo ìhódà pé kádàrà tèmi ò fẹ́ bá iṣẹ́ yìí mọ́ gbogbo àwọn èèyàn tó dẹ̀ sọ ráǹdì mi gbogbo àwọn èèyàn tí wọ́n ń rí mi tó ń rí mi mọ́ṣẹ́ yìí gbogbo wọn ló ń testify sí pé mo mọṣẹ́ yìí dójú àmì àmọ́ kò sí nǹkan kan tí mo lè tọ́ka sí pé nǹkan tí mo rí fi ṣe leléyìí àwọn tá a dẹ̀jọ wà níbi iṣẹ́ tá a jọ ń ṣiṣẹ́ yìí púpọ̀ nu wọn ti kọ́lé èyí tó ti ralẹ̀ wà nu wọn èyí tó ti gbé nǹkan oríṣi tí wọ́n ń pè wá pé ká lọ bá wọn jẹun ó wà ń bẹ̀ náà ìkan tiẹ̀ wá wà nínú àwọn tájọ ń ṣiṣẹ́ kò ní nǹkan méjì tó fi ń bú mi ju pé oníṣẹ́ ni mí lọ. Ah, ah, ah. ṣé kò rí sọ ni màámi nígbà tí ò sí nǹkan kan tẹ́mi gan lè tọ́ka sí látọ̀dún tí mo ti ń ṣe àwọn orí wí. but eh, kàn mí ọmọ ọ̀rẹ́ mi kan wà tó ń ṣe iṣẹ́ culture bíi tiẹ̀ ó dẹ̀ wà òkè eh, kí ni wọ́n lérò pé ó ń fa ìfàsẹ́yìn fún ẹ tí mi kàn rí ń bẹ̀ ni pé mo kàn máa ń ní lock dé lock tí mo dẹ̀ ní ọ̀nà kò sí kankan nínú ẹ̀ tí mo lè sọ wípé oríire rèé pé ìyọrí fi ṣe nǹkan gidi ẹ àárọ̀ yìí ń sìn ní ọ́fíìsì wa ẹnìkan wá ó lóun fẹ́ ṣiṣẹ́ kó bá òun wá decorate ọ̀dọ̀ òun ó dẹ̀ insist pé èmi lòun fẹ́ kí n bá òun ṣiṣẹ́ yẹn iṣẹ́ tó worth eight hundred and fifty thousand naira ìgbà tí mo máa kọ gbogbo nǹkan tí mo fẹ́ lò àwọn flowers àwọn irin bá ṣe máa gbìn bá ṣe máa ṣe nígbà tí màá lọ bọ́gà mi láti supply mi ó ní seven hundred and fifty thousand ló máa gbà màámi ó kù hundred thousand èmi lè kọ́kọ́ ni máa gbin flower mo máa pe àwọn ọmọọṣẹ́ lọ́tún lósì tàjọ máa ṣe èló ni mo fẹ́ fún wọn nínú hundred thousand èló ló fẹ́ kù fèmí náà tí mo fẹ́ mú dání gẹ́gẹ́ bí ọkùnrin irú iṣẹ́ náà ni ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn tájọ wà lọ́fíìsì náà máa ṣe tó jẹ́ pé wọn ò lè rí less than two hundred thousand naira kí ni tèmi ẹ̀rí pẹ́lẹ́dà mi yóò bàṣẹ ìmọ̀ kó dìgbà tí n bá ṣẹ̀ṣẹ̀ lọ bì kan gbogbo ariwo tọkàn máa ń pa fèmí ṣáde pé ó mọ iṣẹ́ yìí ó mọ iṣẹ́ yìí ó mọ iṣẹ́ yìí ó mọ iṣẹ́ yìí lórí kíni màámi ah! bí alẹ́ mọ̀kàn ti parúkọ mi dà ń iṣẹ́. Ah, báwo iṣẹ́ la rí náà pè mí. Ah, ah. orí mi ò ní jẹ́ kó jẹ́ iṣẹ́ la rí àrò owó ṣọwọ́n láwọn tó ń pè ẹ́ bẹ́ẹ̀ oyé oyé wọn ni wọ́n ti gbàgbé pé àsìkò tiwọn ló tó àsìkò tiẹ̀ náà ń bọ̀ bẹ́ẹ̀ ni ìwọ wo àwọn àgbẹ̀ wọ́n á gbin èrè wọ́n á gbin àgbàdo àsìkò tí èrè máa wù kọ́ làgbàdo máa wù ah, àgbàdo ò lárùn kò rẹ̀ ṣe ọlọ́run nítorí bí ọlọ́run ṣe ṣe ètò ìgbésí ayé oníkálukú nìyẹn má wàá torí ọ̀rọ̀ yìí o kó lọ gbọ̀nà ẹ̀bùrú o torí kò sí ẹ̀dákẹ́dá tó bá gbọ̀nà ẹ̀bùrú láyé yìí tí ò ní rógun rìfáàsì o kàn mí ṣé wo mọ̀ pé orúkọ ọmọ máa ń rọmọ ni orúkọ ẹ ti ń rò ẹ kàn mí sọ pé ọlá ti kàn ẹ́ ó máa kàn wá ní lórúkọ Jésù á kàn ẹ́ á kàn ẹ́ ṣùgbọ́n ọkọ mi mú sùúrù gbogbo ẹ̀dá láyé ẹ̀. lọ́yà àwọn tí wọ́n introduce sí ẹ jẹ́ kí n mọ̀ wípé akọ níwájú adájọ́ ni. ìdí nìyí tí mo fi gba kéèsì kúrò lọ́wọ́ lọ́yà tó ń bá mi handle ẹ̀ tẹ́lẹ̀ mo wá fi wákàtí ìfidánilójú pé mi ò kọ iyekíye kí ni mo sọ iyekíye láti ná lórí kéèsì torí mo láti gba property ọmọláyọ̀ padà fún ọlọ́run adé fún yín ṣe. am um, sherry madam pẹ̀lú gbogbo nǹkan tí mo study nínú kéèsì yẹn mo rí pé àwọn bàbá yìí wọ́n ti ní upper hand jù á lọ. lọ́nà wo lọ́yà. tó bá jẹ́ pé sí ọ̀gọ́ àwọn properties yìí wà ní ọwọ́ Láyọ̀ ni ah! ó ṣeé ṣe kí wàhálà má pọ̀ tó yìí. ìyàn ni pé ẹ ní wí ní kéèsì yìí o. okay okay. mo ti ṣe ìwádìí mo dẹ̀ rí àwọn ẹ̀rí tó yọrantí tí máa lo against àwọn bàbá jogún ológun mọ́ tiwọn yìí so ẹ má wọrí ẹ fọkàn yín balẹ̀. Ah! ọlọ́run adé fún yín ṣe ẹ rojú ayé báyìí lọ́yà nígbà tẹ́dá bá wà tó ń súná ní káàkiri tó ń du sọ́ọ̀tù tó ń du sósì wípé kò lè fi ogún tó dálẹ̀ fọmọ tó wá di wípé irú ẹ̀dá bẹ́ẹ̀ wá kú tán tó pẹ́ ìdà tán táwọn ẹbí lásán làsàn àwọn fámìlì tí ẹ pé orogún ológun dàyà kọ́ tí wọ́n rí yàn gbà tó lúwẹ́ ń ṣe gbogbo wàhálà yìí tó wá dìgbà tó kù wá pẹ̀yìn dàtán tó wá di pé ẹ̀tọ́ tó tọ́ sọ́mọ a wá dẹ̀bi tí àyà kan wá láwọn fẹ́ gbà lọ́wọ́ irú ọmọ bẹ́ẹ̀. tá a bá ń wo ẹ jẹ́ ká máa níbẹ̀rù ọlọ́run o àwọn ẹ̀dá kan wà àwọn ò níbẹ̀rù ọlọ́run nínú ayé wọn gbogbo orú àwọn ẹ̀dá bẹ́ẹ̀ wọ́n dẹ̀ máa parun ni. ṣẹ́ríkèsì à ẹ láti bá mi gba property. ẹ má wọrí madam a máa win kéèsì yìí àmọ́ mo fẹ́ béèrè ìbéèrè kan ẹ̀dẹ̀ ní bí eyín lásán ni ọmọ yìí jẹ́. <laughs> òótọ́ ni pa mi ni àmọ́ mo nífẹ̀ẹ́ ju ọmọ bíbí inú mi pàápàá lọ bẹ́ẹ̀ ni ẹ̀dá tọ́lọ̀ ń dá ọmọ náà ó yàtọ̀ dàńdógó yàtọ̀ nínú aṣọ hmm. ọmọ tá à ń sọ̀rọ̀ ń pẹ́ yìí látìgbà tó ti ń bá mi ṣiṣẹ́ kò mú tọ́rọ̀ mi rí bẹ́ẹ̀ ni kò mú sísì mi rí ọwọ́ yìí ní àforítì ó farabalẹ̀ ó náyọ ọkàn ó ní ìkáràmásìkì ajé lọ́yà ata òde bójú ni wọ́n ń ṣe fáàrí. ó ga ẹyin èèyàn nígbà tí mo pe nǹkan fún yín thirty five thousand mo ní kẹsàn-án thirty thousand ẹ wá ná sí twenty five thousand. àǹtí ẹ ṣe sùúrù ajé kò gba òdìjà náà ṣé mo mẹ́gbàá dání ẹ má bínú o. afẹ́fẹ́ yín rajà tẹ́lẹ̀ ní tẹ́ bá dẹ̀ lẹ́ẹ̀ka fún wa lọ síbòmí. ah madam kí ló dé ẹ máa ṣe o. ṣẹ́ẹ̀fẹ̀ bá wa rajà ni. ẹ̀yin tí ẹ mọ̀rọ̀ ajé ṣe ẹ dàbí kíní elétè referefe bí ìsàlẹ̀ runwo runwo abú ni bí ẹni láyé tẹ́ ẹ gbé sí ṣọ́ọ̀pù yẹn. ẹ máa bọ̀ ẹ jẹ má bẹ̀ ẹ máa bọ̀ ẹ jẹ nítorí ọlọ. gbọ́ wa kí ló dé tó ń bá kọ́sítọ́mà jà. mi bú wọn o mo pe nǹkan fún wọn ní thirty five thousand mo dẹ̀ ní kan san thirty one ní twenty five thousand àwọn máa san. ṣebí nǹkan tó máa explain fún wọn nìyẹn ṣé wọn mọ̀ pé customers are always right ni ẹ jọ̀ọ́ madam ẹ má bínú torí ọlọ́run sherry dispenser yìí thirty five thousand naira ní tẹ́lẹ̀ but àwa reduce ẹ̀ sí thirty thousand torí ẹ̀ ní òṣèlú ní go lower than that ẹ jọ̀ọ́ ẹ má bínú ẹ bá wa rà á. Ah, ó pè fún mi ní thirty five quite alright mo dẹ̀ ná sí twenty five bó ṣe mú mi bú nìyẹn náà. àwọn ah, ìjọ ẹ má bínú thirty thousand naira. ok wọ́n ló wá bẹ́ẹ̀ ni wọ́n ló wá dé sọ fún wọn pé twenty eh, thirteen ó yẹ pé pack ẹ̀ ẹ̀ dẹ̀ máa enjoy ẹ̀ gan very very good dispenser kẹ́lẹ̀ máa patronize wa o ẹ ṣe mo appreciate it you. irú ọmọ tó ń sìyàn tó báyìí tó dẹ̀ lóòótọ́ pẹ̀lú olùkọ́ ẹ̀ ṣé ọmọ yẹn gbọ́dọ̀ ní problem kó lè má dùn sí i. ẹ kúlẹ̀ mà. ah my baby báwo ni ṣé wàá pa. má bọ̀. tó ọlọ́run àfún wa ṣe agbára olùkọ́ àkúṣàṣeyọrí. Then mo see Mr. Paul ma wọ́n ní kọ̀ǹtẹ́nà yìí ti dé ẹ wọ́n ní ká wá káwé rẹ wa and then eh, mo ti lọ sí other shop We gbogbo owó tó pa lánàá mo ti san sí bank. Ah, tẹ́lá nìyí ma. ṣe that's nice. lọ́yà ọmọ tá à ń sọ̀rọ̀ nípa ẹni yìí o àìtí kò fa nílẹ̀ ifá ti ń ṣe ìyá ẹnì kọ́kọ́ o. Hmm bó ṣe máa ń káràmásìkì gbogbo bísínẹ́sì mi nìyẹn pàápàá jùlọ àwọn contract tí bá gbà ọmọláyọ̀ lọ́ọ̀yà tí mo gbà fún case property dáàdi ẹ̀ nìyẹn. meet barrister S.E. Ayinde. hello Ayinde. nice to meet you sir. Um, um, Cecilia Layo mo ti gbọ́ oríṣiríṣi ń pa ẹ̀ lára ẹ̀ náà rẹ̀ mo tún ṣe kí ni mo tún fojú rí ń bì ó ṣeé ṣe ni kó má ṣe o wá yíwọ́ ẹ̀ padà o ẹnu tí àwọn ọmọ aráyé tó fi ń jẹpo tó fi ń jẹyọ tí wọ́n bá fi ń sọ̀rọ̀ yàn ní dáadáa irú ẹni bẹ́ẹ̀ máa ń tètè ṣoríire wá yíwọ́ ẹ̀ padà o so madam ẹ jẹ́ kí mi máa lọ bẹ́yìn náà ṣe mọ̀ on the twenty fifth next sitting. ẹ ẹ ṣe mi ì gbàgbé. bó bá dẹ̀ ṣe ń jẹ́ gbogbo àwọn ìwádìí tí n bá ṣe pẹ̀lú àwọn nǹkan tó yẹ kí n tún fi tó létí kó tó dijọ́ yẹn pàdé bí ajẹ́kẹ́ ẹ ṣeun gan-an sí wàhálà. mo really appreciate the shit. you're welcome ma you come sit down. okay okay dáa ma. ẹ take care lọ́yà máa pè ní iṣẹ́ gbọ́. ọmọláyọ̀. ma mo fẹ́ kó lọ fọkàn rẹ̀ balẹ̀ mi ò ní lajú mi sílẹ̀ kíyà kan ta fèlèfèlè níwájú ẹ̀ tó bá wo wájú èmi lórí tó bá tún wọ ẹ̀yìn bákan náà èmi lórí ṣọwárí lọ́ọ̀yà tó ń lọ yẹn ó ti assure mi wípé òun á gba property bàbá ẹ̀ fún ẹ bẹ́ẹ̀ ni. mọ́mí ẹ ṣe mo dúpẹ́ fún gbogbo àdúró tì yín. kò tọ́pẹ́ máa dí a. ọlọ́run àmà dúró tì yín ẹ mọ́mí èmi ò bá ní kí n yọ̀ǹda property yẹn lẹ̀ fáwọn èèyàn bàbá mi kì í ṣe pé mi ò appreciate gbogbo nǹkan tẹ̀ ń ṣe fún mi o àmọ́ nǹkan tó bá ti ń jọ mọ́ ilé ẹjọ́ mi ò nífẹ̀ẹ́ sí ni mà ẹ jọ̀ọ́ mà ẹ jẹ́ ká fi property yẹn lẹ̀ fún tó yẹ pé kí bàbá mi tó kú wọn ní property nǹkan ṣé mi ò ní gbélé ayé mi ni ṣé mi ò ní struggle láti dèèyàn ni ẹ wò má àwọn tó bá ti torí pé bàbá mi kú wọn fẹ́ gbẹ́sẹ̀ lógun ṣé báwọn náà máa kú lọ́jọ́ kan ogún yẹn wọ́n dẹ̀ máa filẹ̀ lọ ni so ẹ filẹ̀ fún wọn tèmi náà ti bá jogún yẹn léni ti bá kú lọ́la mi ni mú pin lọ sọ́run so ẹ jẹ́ ká filẹ̀ fún wọn. ọ̀rọ̀ ńlá ló sọ àmọ́ kò sí wàhálà gbogbo ọ̀nà tí bá máa gbà lórí ọ̀rọ̀ ẹ̀ ọlọ́run á kọ́ mi mọ̀ ṣe so lọ́wọ́ nǹkan tó máa jẹ àbí báwo. ẹ ṣáà like láti máa flatter. no no no no no mi ò flatter at <laughs> all. ọ̀rẹ́ mi o. ó ga ọ̀rẹ́ mi ah, ẹ gbà mí kí ni mò ń wò yìí ṣá wá ti yàtọ̀ gan kẹ́ ọ̀rẹ́ mi kí wàá ṣírí ẹ wà. this young man of course òun ló wà behind gbogbo beauty tó rí bíbá ẹ. that's nice hello gentleman. ẹ wà mà. ṣé wàá pa. yes ma. ẹ jọ ṣé flower nìkan lẹ máa ń dì pẹ̀lú ni. no flower nìkan kọ́ o a máa ń ṣe interlock interior exterior decorations generally ṣá ok that is nice. ẹ èmi náà ní size kékeré kan tí n bá pè yín pé kí wọ́n bá mi decorate ẹ̀ṣẹ̀ lè bá mi ṣe. Ah, ah. why not. <laughs> iṣẹ́ tí mò ń ṣe nìyẹn abẹ́ <laughs> ṣe yes ẹ wò um, ẹ ṣe ok láyọ̀ fún gentleman yẹn ní káàdì so èmi máa pè yín anytime tí bá ti rẹ́dì màá gba yín láago ṣẹ gbọ́. ok so ọ̀rẹ́ mi o ọ̀rẹ́ mi lọ́wẹ́ta bísí wà rẹpẹtẹ ẹ̀ẹ́dẹ̀gbọ̀n ọ̀dọ́ ọ̀gbọ́n bísí ẹ̀gbọ̀n o. Ah, ọlọ́run mà ló ọwọ́ ọlọ́run mà ló wà o ọwọ́ ọlọ́run mà ló ọmọ ọlọ́run mà ló wà o gbogbo àtìgbà ilé ayé dédé. a máa yẹ máa ṣe bọ̀ mí lọ́gbọ̀n yẹn lé. kí ló wà mẹ́. èmi ò bá iṣẹ́ ń bí kẹ. kí ló bá dé. lásìkò mi kọ́ kọ́ ọmọ ẹ̀ gan. ọṣẹ Ah. bàbá. báwo ni ọ̀rẹ́. ọmọ ah, ok báwo ni. báwo ni nǹkan báwo ni iṣẹ́. àdúpẹ́ báwo ni. ah no problem wọ́n kọ́. o mọ ohun tí mo wá fún náà. Eh, eh, délé jẹ́ ká lọ sínú ọ́fíìsì máa. Eh, Sùkàn má gbé yẹn wá o ẹ má gbé yẹn wá o tíṣẹ́ yóò bá pé yẹ fiṣẹ́ ilẹ̀ kò lọ wáṣẹ́ mi ṣe o ṣé kì í tẹ̀lé wọlé sí kò tó máa lọ fún mi ní sítórí àbí kò tó máa lọ sọ ìtàn fún mi àbí ẹ o fún oorun jẹ sílé o fún ìyá adámẹ́rán lówó lọ sí kútọ́nu ìyẹn ló fẹ́ gbé wá ń sìn àbí wo owó mi mo wá gbà tí bá gba owó yẹn lé ni èṣù ayàn ọ̀hún èṣù máa yan ọ̀hún. bàbá bàbá délé o ní láti máa pariwo báyìí. mo ń pariwo báyìí. níṣó ọ̀rọ̀ àmọ́ ti bẹ̀rẹ̀ àárín twenty thousand naira lẹ̀ torí àmọ́ ṣe ní kò ní ṣe nínú ọ́fíìsì kìndé fún ẹ. kí ló wí. twenty thousand. inú ẹ lò so inú èlò hundred thousand naira twenty thousand naira ó ń gbọ́ra ẹ̀ṣá ṣó ń gbọ́ra ẹ̀ṣá lọ́nà ṣé wọ́n ń bá èèyàn tán kí wọ́n fani nítorí àní. ẹ báwo ló ń ṣe báyìí náà lásìkò mi báwo ló ń ṣe báyìí náà inú hundred thousand naira twenty thousand ló wà ló wà lẹ Ibrahim lọ́wájọ wà wà ní sòrò ní sòrò ó ti dibẹ́ ó ti dibẹ́ ó ti dibẹ́ ó ti dibẹ́ kí ló ṣẹlẹ̀ náà bá mi gbọ́ ọ̀rọ̀. ó wá bá mi olóhùn nídìí hundred thousand naira wẹ́ẹ̀bì sanwó-olé ṣáwọn yes mo dẹ̀ ya ojú tó bí oṣù mẹ́fà ń sìn tí bá dẹ̀ wá bí ọ̀rẹ́ mi pé ah, owó yìí kọ́ owó yìí kọ́ ọ̀tọ̀ọ̀tọ̀ àwọn bá mi máa sọ ọkọ̀ àwọn bá mi máa sọ pàkàn bí arọ́wà sí ni èmi dẹ̀ kẹ́lẹ́ sí mo nídìí owó bí ṣe dúró mo nídìí owó. délé o máa ṣe sùúrù ni súnmọ́ bí ìwọ ló ti fà tó bá jẹ́ èèyàn máa ń wojú èèyàn dáadáa ni kó tó yáyàn lówó kò bá ti rí ẹni tí ayé ń yọ lẹ́nu tí ayé ń bá fà kó tó yá lówó irú wọn ò lè rówó dá padà èèyàn bí àwàdà bíbí kí ni oh. màá gba owó mi lọ́wọ́ ẹ̀ àwọn gọ́wọ̀ pé màá gba owó mi lọ́wọ́ ẹ̀ tóun bá ní òun aya máa sọ èmi gan sọ fún ẹ wípé èmi gan mi nígbàlẹ̀ yọ fún ẹ màá gba owó mi lọ́wọ́ ẹ ó mọ̀ mí o. mi ń ṣèjẹsà àbí ó mọ̀ bọ̀ òṣó màá ló gidi ni mí òṣó màá ló gidi gidi. bọ̀délé ó mọ bí mi àti ẹ ṣì jọ wà náà ṣó yẹ kó máa pariwo kó kàn máa disgrace mi lójú àwọn èèyàn. ó lè jù bẹ́ẹ̀ lọ ó lè jù bẹ́ẹ̀ lọ bó ti gbọ́ sí kọ́sọ́pọ̀ ayé ń ṣe ẹ́ sọ ó lè jù bẹ́ẹ̀ lọ náà simultaneous equation. ok jẹ́ ká lọ sínú ọ́fíìsì máa fún ẹ lówó ẹ. kí ló wí káwọ́ ní ọ́fíìsì <laughs> káwọ́ ní ọ́fíìsì sórí màá tẹ̀lé wọbẹ̀ o mo máa fún ẹ ní ìṣẹ́jú márùn-ún tí owó mi ò bá jáde lásùkàn mi ah, màá jọ lójú màá jọ lójú o. jẹ́ ká lọ kí n ká lọ jẹ́ ká lọ náà kí n ká lọ. níṣó níṣó. ìsárásù oníṣẹ́ workaholic wèrè olóṣì ọmọ tálíkà ẹ ẹ mo mọṣẹ́ ṣe mo mọṣẹ́ ṣe hundred thousand ló sọ ti ìyá aláya. Martinsfield's Anomaly album out now with smart hit Necessary. Sometimes featuring Chinko Echo and Trod. Sometimes when I go down on my knees and pray, I don't even know what to say. Why? Why are you alone, my baby, like you? You supposed to be Shiriri. Secure the Bags featuring Fouls the Bad Guy. True Dice. Show Me, and much more. Download or stream now Martin's Fields Anomaly. The album is out. Grab a copy today. So, balance. Oh. Kí ló dé? Nǹkan tí madam kọ sínú chẹ́ẹ̀kì ló jẹ́ kí n máa rí heartburn. Ah, ah, kí ló ṣẹlẹ̀? Mo ti sọ fún wọn pé kàn tiẹ̀ bá mi wá bíi fifty thousand naira kan fi kún owó yìí mi ò rí gain lórí iṣẹ́ yẹn rárá. Kò sí gain bẹ́ẹ̀ bíi ti báwo. Ah, ok, ọ̀rọ̀ yín ṣẹ̀ṣẹ̀ yé mi ṣe rí gbogbo ẹ̀yìn oníṣẹ́ owó ẹ̀ bó ṣe máa ń ṣe nìyẹn no matter the amount of gain tẹ bá rí kò sí eré kò sí eré náà lè mọ̀ máa sọ even tó bá jẹ́ one million naira kò sí eré ń bẹ ni tí ò bá ń jẹ́ bẹ́ẹ̀ èlò ló ń ta flower gbogbo ìyẹn kò tẹ́ fi ṣiṣẹ́ tẹ sọ pé four hundred thousand naira ò tó yín. ẹ o àǹtí mi ò lè gain lórí iṣẹ́ yìí kí n máa complain ìgbà tó ń ṣe pé máa gbà kúrò lọ́wọ́ mi ẹ̀ ń sọ̀rọ̀ ń sẹ́ sọ pé four hundred thousand naira four hundred thousand naira ó ti pọ̀ jù lójú yín àbí wẹ́ẹ́ owó tó pọ̀ náà ní but kí n tó sanwó ọ̀gá tó supply gbogbo àwọn flowers àti material tá a lò láti fi gbin flowers yẹn owó ni kí n tó sanwó àwọn tí wọ́n ṣiṣẹ́ gbà tí ò ṣe pé mi nìkan ni mo fẹ́ máa gbin flower káàkiri chicken change ló máa kó nílẹ̀ fún mi kò sí gain lórí ẹ̀jọ̀ tó lọ́lọ́. Ah, ṣé pé ẹ lọ́gàá. wọ́n dẹ̀yìn ọkàn ni mo ti ń ṣiṣẹ́. Ah, kí ló tẹ̀ ṣe dá ní tí ọlọ́run bless iṣẹ́ yìí yín dáadáa ẹ bá ní bísíǹsì tí yín náà. <laughs> kò easy bẹ́ẹ̀ ṣe sọ yẹn kí n dá dúró kí n dá horticultural service and interlaw company sílẹ̀ owó gidi ni ibo ni mo ti fẹ́ rí kò sówó lọ́wọ́ mi o. àìlówó lọ́wọ́ olówó ìyẹn ò ní ká fi wé ẹgbẹ̀rún aṣẹ́ gíta ẹ èlò lówó tẹ́ fi ṣe business tẹ́ ní kò sówó lọ́wọ́ yín ọ̀rọ̀ yín yé mi dáadáa ó dáa kí n tó yọ máa papọ̀. ṣé bọ́dọ̀ mi nìkan wà tí n bá yóò mọ́ ọ ìwọ̀n oníwọ̀n la dẹ̀ kì mọ̀ èèyàn ṣàmọ́ta rẹ̀ ẹni tó bá dẹ̀ fúyẹ́ láyé tó bá sọ pé òwúwo ó ń tanra ẹ̀ jẹ ni ẹ wo ẹ bá mi sọ fún madam kó bá mi wá owó díẹ̀ sówó yìí ó ti kéré jù. Ah, madam mo see around presently eh, mo ti travel ló máa tó ọ̀tún làkàn tó dé ṣó ti yẹ yín um, but ma try best mi láti bá wọn sọ̀rọ̀ nǹkan tó bá sọ ẹ jẹ́ kí n get phone mi so ẹ fún mi nọ́mbà yín máa pè nǹkan tó bá sọ máa sọ fún yín ṣó ti yẹ yín. three six seven seven. yeah so orúkọ wo ni kì í fi store. Ọlákànmí. Ọlákànmí. all so. Am I expect home? Thank you very much. You promise you will try. All right. dé o. ẹ ṣe gọ́sà màá tún máa rí yín. mọ́mì mọ́mì àti mojí ti dé o. ẹgbẹ́ wa ẹgbẹ́ wa ẹ ṣe ẹ ṣe. grandma mọ́mì ti dé. Ah, ọkọ mi Dámilọ́lá báwo ni káàbọ̀ ìyá mi ó lè wọ ọkọ̀ lẹ́ ṣé dáadáa lẹ dé báwo wá ni ṣé ọjà tí Tógò wá rọrùn ju ti Kútọ́nù lọ ni. Ah, lóòótọ́ ni ọjà Tógò díwọ̀n ju ti Kútọ́nù lọ ṣùgbọ́n wàhálà ẹ̀ ti pọ̀ jù máa mi ah, mo fẹ́ lè dára mi lẹ́bi ṣé wàhálà táwọn kọ́sítọ́ọ̀mù fún wa la fẹ́ sọ lọ́tọ̀ ni ẹ wò iṣẹ́ náà máa fọwọ́ máa tẹ gbogbo ara báyìí wọ́n máa tẹ̀ wá lára báyìí bóyá a nǹkan sára ni ah, ó sún mi o ọpẹ́lọpẹ́ ọlọ́pàá kan tó purọ́ fún ọ pé ìyàwó ni mo jẹ́ sóun náà tó fi mí sílẹ̀ ah wàhálà abẹ yẹn kò tó tí wọ̀ sí tí wọ́n fi ń lọ́yàn ah ó ti sún mi o. Eh, wò ó kò ní jẹ́ kó sú ẹni o ah kò ní jẹ́ kó sú ẹ o bí àbá ìrọ́nà kan tó ń lọ sí òì tí èrè mi èyí tó ń tọ̀ yẹn gan ló máa tọ̀ o kò ní jó sú ẹni o. ó ga o ẹni tí ogun bá ya létè òun ló lè ròyìn bí ogun ṣe rí. kí ni mi mami ṣe ló bẹ̀ lé torí ebi ń pa mí. ọbẹ̀ ah, tí tó hàn lọ́bẹ̀ lé ẹ̀kọ́ mi ìní tó ń bá ń bọ̀ lálẹ́ wọn á ra nǹkan ọbẹ̀ bo ni. mami kí lẹ mú bọ̀ fún ah, mi. ọkọ mi mo bẹ̀ ra nǹkan. mami ẹ fi sílẹ̀ ẹ wo ó rẹ̀ mí báyìí tí bá ṣe tó máa wá yanjú ẹ̀. ṣé òfin grandma wà lájú ṣáà. ara oríṣiríṣi ilẹ̀kùn dan campus yẹn ah. <laughs> tí wọlé òkè ah. bọ́ yẹn. <laughs> Eh. Oh, kí ni kí ló ti gbọ́ <laughs> eh. ó dà ọjọ́ kan wà Our lecture hall ibi wa ti pa mí gan mo kété bá ara wọn máa kọyàn ni and there was this lecturer in class kò bọ́ta lọ tójọ́ tójọ́ tójọ́ tójọ́ máa wù mí Yeah. ìwọ̀ntúnwọ̀nsí ní nǹkan excess of everything is bad excess of food causes discomfort excess of this excess of that excess of gbogbo ẹ̀ ẹni tó bá ti lè jẹun jù kò ní lè ronú dáadáa medulla oblongata ẹ̀ ò ní ṣiṣẹ́. ló bá bẹ̀rẹ̀ igbigbigbigbi lórúkọ títí títí wo tó dàda bọ́ta báyìí ṣé nínú everybody dùn lábà lọ sí cafeteria ó ṣàmọ bọ́bí bọ́bí ló gbé wa lọ́jọ́ nígbàtà dé cafeteria mo kébi ti pa mí lábà ọ̀dà oúnjẹ ibi ká ti wà ń bẹ̀ takò oúnjẹ rẹpẹtẹ mo kébi ti pa wà á máa rí léèrè léèrè lábà ra gbogbo ẹjọ́ sílẹ̀ bí lẹ́kítọ́ àìṣe yọ ni tó ṣẹ̀ṣẹ̀ kọ́ wa tán lábà ti gbogbo oúnjẹ bọ̀ abẹ́ tèbù láṣáájú kò dára lọ́gá mi plate kìíní ó jẹ́ ó ọ̀dà ìkejì ó jẹ́ nígbà tó fẹ́ gbà kẹta bá ní ah ọ̀gá excess of everything is bad o. lẹ́bi bọ̀dé bá kú sọ́ọ́ ni mo rò pé mi ní kọ́ ni aṣáwọ̀ ta tọ́jú oúnjẹ sábẹ́ tébù aṣáà tọ́ ara wa ni ìtọ́ gàgán máa jẹ́ jù yẹn lọ. èyí ara ti kan mẹ́pa mọ́. olè ni olè ni. ẹ jọ ayé ẹ. mo ń bọ̀. What's up? Eh. Christmas dinner for couples. Eh, okay, okay. Um, Lion, no, my Eh, Uh, uh, wait me later. Okay, my darling. Bye. Kúnlé any company wọn a nice Christmas dinner. Wọ́n dẹ̀ ní for couples me. Eh. Eh, What if like we invite your mẹ́ta. So that makes the both of us. Kò be making Mákinwá kó wá join wa mákewá àbíta ló dárúkọ ń sìn. àwọn ọ̀gá nìyẹn ó rí mi tí mo ṣọwọ́ sí ẹ báyìí pé mi lọ mi lọ mi lọ mákewá ti já mi jù sílẹ̀. irọ́ ni. it's true. Ah, àwọn ọkùnrin wa yìí kí la ever fẹ́ ṣe tó fẹ́ tẹ̀ wọ́n lọ́rùn. mi ti ẹ̀ mọ̀ tó bí ṣe wà yìí mi ti ráyè anybody báyìí mo wà lórí ọwọ́ mi ni. mákewá. ẹ̀ náà. Well, ta ló wá wà lójú ọpọ́n ń sìn. ọlọ́run ló wà lójú ọpọ́n tèmi ń sìn mi ìráyè ọkùnrin kankan Jùmọ̀kẹ́ wọn mi ní ìdẹ̀ ń sìn òun nígbà tí mákin wá ṣe fún mi ní ṣòdá. tábà ní ká díjú kẹ́ni burúkú kọjá téèyàn rẹ gan máa fi tẹ̀lé èèyàn ò ní mọ̀ try try kó wáyàn kan at least for the sake of this party tí ẹ wáyàn kan. torí jìnnà kìlọ̀ wáyàn kan ó kì í máa lọ sójú títì máa ní ọkọ ẹ̀ẹ́dẹ̀ẹ́sẹ̀ lè tẹ̀lé mi lọ sí jẹjẹrẹ. <laughs> ìwọ ló mọ̀ ṣáà ṣe kan jọ mira ráyè ọkọ ah, mi. ọkọ bàmá ẹ̀kọ́ ìgbésí mo ti bí. má kí n wá. dínà Hello. <laughs> Hello, Sister Molayo. Ah, I'm gbìyànjú ẹ o. <laughs> Ah, no problem. Eh. Ah. Hello. <laughs> thank you very much. Eh, mo or not? pé invite me for dinner. Eh, but Eh, báwo la ṣe máa ríra ń sìn. ok ok ok ok thank you ah no problem no problem. obìnrin invite me fún dinner. Hey. <laughs> Jumoke? Yes? Go for stroll down there. Okay. Alright. Have fun. Alright, baby. Ah, ṣe ṣe nìyẹn o tí fi lówó lọ́wọ́ àti pé gbogbo wàhálà mọ̀mísí àti sísá ọrùn mi ló wà. <laughs> báwo lèèyàn ṣe ń ṣèyàn tó tiẹ̀ ńlá àkójọ kan. ọkọ sísá ń kọ́. ọkọ wọn mà ti mà ti kú tipẹ́ díẹ̀. àtìgbà tí wọ́n ti kú yẹn náà ni sísá ti ní financial constraint tí ó fi jẹ́ kí wọ́n máa gbé pẹ̀lú wa ó lágbára o ọlákànmí kò sẹ́ni tí ò ní tiẹ̀ o àìpé ìpàdé olóṣì ni ò jẹ́ ká máa lága ìṣẹ́ o ẹ́ tó bá wapá ọ̀tún ẹ̀ tó wapá òsì ẹ̀ áà ah, wàá rí oore tọ́lọ́wọ́n bá ṣe fún ẹ ṣebí àìlájẹṣẹ́kù ló mú ìbànújẹ́ ẹlòmíì bí pàdé bíi pé kókù ni. Ah, ah kò sẹ́ni tí ò ní títí ẹ o ẹ́ ṣorí mi torí mo ní títí mi èmi náà ń pè ní òkú bíi. òkú bíi kí ló ń jẹ́ bẹ́ẹ̀. ọmọ tó jẹ́ pé bí ìyá ẹ̀ ṣe bí sáyé ló fayé lẹ̀ lọ òun náà ń pè ní òkú bíi bí mọ́mí mi ṣe bí mi náà kú lẹ́yìn bíi ìgbà tí mo pé ọmọ ọdún mẹ́wàá ni dáàdì mi tó fẹ́ mi due to pressure látọ̀dọ̀ family wọn pé adétúlẹ̀ lọ ọmọbìnrin pé kó fẹ́ yàwó mi kó lè bí ọmọkùnrin. ah pé kí n like láti máa rántí irú ọjọ́ yìí bí dáàdì mi ṣe fẹ́ obìnrin ni wàhálà wọnú family wa omi gbóná tó ń ṣe bí omi tútù ni ìyàwó tí dáàdì mi fẹ́ ó kan èèyàn mi àti dáàdì mi síra wa àkàn mi ó fi ìyà jẹ mí ó fi ìyà jẹ mí gan-an nǹkan tó jẹ́ kí n gbà òwe àwọn àgbà pé àtètè kú ìyá ẹni kò ṣeé rí ìgbàkígbà ni rogún máa fi máa gúnni lórí bọ́ ọlọ́run fìyà jẹ òun náà ọlọ́run ò fún lọ́mọ unfortunately nǹkan bíi ọdún méjì sẹ́yìn lòun àti dáàdì mi kú sínú mọ́tò accident. ó ga so dáàdì ẹ náà ti kú báyìí. dáàdì mi ti kú bí dáàdì mi ṣe kú tán báyìí gbogbo properties tó fi sílẹ̀ làwọn fámìlì wọn gbẹ́sẹ̀ lé. ò ní ìyá ò ní bàbá. jùmọ̀kẹ́ cousin mi tí mo tẹ̀lé wá síbí àti madam tí mo ṣe pa wọn pẹ̀lú ọlọ́run àwọn nìkan lè bí mi sóṣèré. So, kò sẹ́ni tí ò ní títí oh, kí o máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ipòkípò tí o bá wà. when there is life there is hope. I believe that. èmi náà fún ẹ ní courage pé kí gbogbo àjọ lọ́kànlé Ọlọ́run bó pẹ́ bóyá mọ̀ kí nǹkan tó le á ṣe kíni. má jẹ́ ká bámú di í jẹ́. <laughs> ah wẹ́. jẹ́ ká tiẹ̀ chess gbajáde àlejò. and normally. Whoa. Layo. Ma. Koyele no kwe mu kwe kwa joko. Koyamile no ma. Kusie bodo yele no. Omo layo. Iya bi ma soro kon nigba ta wa nkekere. Iya bi ni ta ba yin omo loju are. Iru omo be ba nyu ayopo ro ni. bàbá mi tún wá sọ ní ọ̀nà bá mi bàbá mi ní ta bá yin ọmọ lójú ara ẹ̀ irú ọmọ bẹ́ẹ̀ tá a yin lójú ara gbogbo dáadáa tó ti ń ṣe látẹ̀yìnwá ó yẹ kó tún ṣe dáadáa jù bẹ́ẹ̀ lọ ni ìyẹn ọmọ tó bá ní làákàyè o irú ọmọ bẹ́ẹ̀ ni wọ́n láyọ̀ mo fẹ́ kó dá dúró mo fẹ́ fún ẹ lómìnira. mú mi ẹjọ́ máa ṣé mo ṣe yín léṣe kan ni. <laughs> láyọ̀ ò ṣẹ̀ mí o ò lè lè ṣẹ̀ mí torí ọmọ dáadáa ni ẹ ṣòwárẹ̀ mi tí mo jókòó síwájú ẹ̀ yìí èmi ò ń ṣe àkọ́gàgàrà o tí òun fẹ́ kí kékeré kó kọ mo fẹ́ fún ẹ lómìnira. mú mi inú mi á dùn gan tẹ́ bá ṣe fún mi. tó wá wá di ọ̀sẹ̀ tó ń bọ̀ máa fún ẹ ní ṣẹ́ẹ̀kì kan tí n bá wá fún ẹ ní ṣẹ́ẹ̀kì tó bá wá gba owó náà kó lọ́ọ́ dá dúró àmọ́ nísìnyí mi ò ní sọ iye owó náà o torí màá fún ẹ lẹ́gbàá kì í jẹ́ kẹ́gbà níyì o. ẹ ṣe gan mọ́ mi. àdìdé ńláyò dìde ìwọ náà ò ń ṣọmọ bẹ́ẹ̀ látìgbà tó ti ń bá mi ṣiṣẹ́ ó bà mí nú jẹ́rìí òun dùn mí nínú ni ó dáná kí ìwọ náà rí dùnú. No àmọ́ wà kú kinní kan o tí o bá wá dá dúró ọ̀nà tí mo mú ẹ̀tọ́ nípa òwò yìí ọ̀nà yẹn mo fẹ́ kó tọ̀ o mi ò fẹ́ kó lọ yà sí ọ̀nà òwò tó ò mọwọ́ o ṣé o mọ̀ pé òwò téèyàn bá mọwọ́ tó bá yà síbẹ̀ ó máa bẹ́ẹ̀ tẹ̀ jáde láti ibẹ̀ wá nì o wà ní tẹ́ o o ní tí o mo wá fi tóbi ọlọ́run bàbẹ̀ má jọra ẹ lójú o má joyè àwọn kan tán lówó kẹ̀kẹ́ tán lọ ń gbà wín mọ́tò ọlọ́run ní jẹ́ òótẹ́ gbogbo tó bá wá dáwọ́lé a máa yọrí sí eré a máa ṣe é ṣe fún ẹ ojú òní tìwọ náà ọkàn mi balẹ̀ yìí pé gbogbo ìgbà tó fi sìn mí tó fún mi ní wàhálà ẹyọ kan mo mọ̀ pé tíwọ náà bá dá dúró wàá lè sin rẹ dáadáa ọlọ́run á dẹ̀ fún ẹ ṣe olúwa wá tì lẹ́yìn á jọ ṣe ṣe fún ẹ. tó dìde ńlẹ̀ dìde ńlẹ̀ olúwa ló lọ pẹ́ lọ́dọ̀ mú. Hello and welcome to Sinuan TV. Are you experiencing any problem with our mobile app? Kindly contact our 24-hour online customer service. You can call us or send us a WhatsApp message on plus 234 8036 334229 or on plus 234 7090717512. Our agents are always ready to respond to any of your complaints. To join the Sinwan family, all you have to do is download the Sinwan mobile app on Google Play Store or on iOS Store. Don't forget to also subscribe to our YouTube channel to enjoy free, hilarious, and entertaining content like Jennifer's Diary, Industry, and many more. You can also follow us on all our social media handles at Sin1 TV. Sin1 TV! Nollywood at your fingertips! ẹ káàsán mom? ẹkúṣẹ́. yes ma. ẹ jọ mo ń béèrè arákùnrin kan ni. kí lorúkọ ẹ. ọlákùnmí ni. flat wọn ni. ọ̀rẹ́ ẹ ṣe mà. yes ma. ọkàn mi ò ṣe nǹkan tó dùn mí o kí ló tó lè pè mí po sick ẹ tó bá ṣe pé mo lọ wo èèyàn kan lẹ́gbẹ̀ẹ́ ọ́fíìsì ẹ̀ tí mo ní kí n yà kí n wẹ̀ tí ṣọlá sọ fún mi pé ò wá sọ́fíìsì látànà báwo mo ṣe fẹ́ mọ̀ pa rẹ̀ ò yá. ọ um, má bínú má bínú sí mi wá ṣé òòṣà ní wàhálà díẹ̀ kó tó di pé o locate bí. kò sí mi ní wàhálà kọ̀ọ̀kan kí tó locate bí báyìí àṣìbò ti text address sórí fóònù mi ẹ mú dẹ get ẹ straight. mo bẹ gbé àwọn provisions wa. Ah, ó máa ṣe okú ìnáwó o. mami <laughs> oh, oh, oh, oh ah, ni ọkọ mi ẹ lára ẹ ṣe ṣe. mo ti ń feel better mo ti ẹ̀ òkú tó wá máa fi di àárọ̀ la máa padà sí ibi iṣẹ́. ìwà ah, ṣe mi. Mami Ọmọláyọ̀ ni ẹ o. Ẹ ǹlẹ́ o. Látìgbà tí mo ti pàdé ẹ̀ tí àtijọ́ ń ṣe ọ̀rẹ́, nǹkan oríṣiríṣi ló máa ń ṣe fún mi. Kódà tí n bá lówó lọ́wọ́ láìmọye ìgbà, òun ló máa ń ṣàyẹ̀bẹ̀ ẹ wo ẹ bá mi dúpẹ́ lọ́wọ́ ẹ̀ gan. mọ́mí kò tọ́pẹ́ orí mi lè mú ṣe tó ní kí n máa dúpẹ́. yẹ dúpẹ́ máa dúpẹ́ ẹ̀bẹ̀ yìí olóyìnbó náà lè sọ pé no kindness is little. Yes ẹ tó bá ṣe lóore tí ò dúpẹ́ wọ́n bá ṣe ń kà kó má bínú ò ṣe torí gbogbo oore tó ń ṣe fọmọ mi ọmọ mi kọ́ ló ń ṣe fún ṣe fọlọ́run ni gbogbo bí kíbi tó bá dé báyìí wàá máa pàdé aláàánú ni àmín àmín ìfẹ́ tó wà láàárín ayé ò ní yọ kúrò. àmín omi ẹ ṣe mọ ṣọmọ àǹtí nìyẹn come fine girl how are you kí lorúkọ ẹ. Damilola Damilola fine girl. How old are you? Seven. Seven. Ah, stop ago. Láyọ̀, irú kan ṣọ̀run láwùjọ òkúta. Ah, irú iyọ̀ pàápàá ó ṣọ̀run láwùjọ ìpè. Irú èèyàn bíi màdámì ẹ̀ ṣọ̀run. Ó fún ẹ ní three million naira. Yeah. Ah, Ẹ dúró náà, ṣé line of business yẹn ni ìwọ náà fẹ́ wá Of course, supermarket ni machine now. náà, mo tẹ̀sí kọ́ bá ń wá ṣọ́ọ̀bù sí kẹjà ó bẹ̀tà dúró láyọ̀ ah! mo tiẹ̀ rí mákewá lánàá pẹ̀lú gẹ́ ọ̀kan báyìí. idiot ẹ̀ nǹkan tó wọ́n ṣe náà ni kó máa kóbìnrin kiri ah! ọ̀rọ̀ mákewá tó tiẹ̀ sọ yìí ó jẹ́ kí n rántí gist tí mo fẹ́ fún ipa ọlákànmí. Eh? ṣùmọ́kẹ́ mo ti fall in love pẹ̀lú ọlákànmí gbogbo stone tọmọbìnrin wà lára ọkùnrin ló wà lára ọlákànmí he's handsome humble ó tún kò mo love ẹ̀ gan-an láàyò ó sọ fún mi pé ẹ ti ń fẹ́ra yín. ó tí o kò dẹ̀dẹ́ nu fẹ́ kọ́ mí o wò tó bá ń pa àṣà yorùbá fàyè gbà ni wípé kọ́ ọmọbìnrin máa kọ́kọ́ dẹnu fẹ́ kọ́ ọmọkùnrin ni wà á ti sọ fún tipẹ́ bó ti láìka ẹ̀ jù. má dọ̀wọ́ má ẹ̀fà dọ̀wọ́ ó mọ̀ pé téèyàn bá ta rẹ̀ lọ́pọ̀ kò lè ríra lọ́wọ́n òun wọ́n lè ti máa ní lọ́kàn pé kóun dẹnu fẹ́ kọ́ ẹ̀ tó bá tiẹ̀ wá dẹnu fẹ́ òun gbọ̀ngàn ẹ̀ báyìí ti gbà fún un torí pé ó máa rò bí ọjọ́ ọ̀pọ̀ lòún rà ni. Hmm. ó máa rò bóyá òun rọjà ọ̀pọ̀ rà. yeah. má kí n sọ jẹ ó fún mi ní wàhálà ṣe gan. really. tí wọ́n bá sọ wípé ah, o lè gbà fún mi báyìí màá ní ni. ó ṣe kó ṣe rí nìyẹn kan mi ṣé o mọ̀ pé oògùn téèyàn bá náwó lé lórí ẹ̀yìn aró ló máa gbé obìnrin téèyàn bá ṣe wàhálà kó tó rí fẹ́ tó bá fẹ́ sílé wo kò lè tọ́jú ẹ̀ so torí ẹ̀ mo ṣe ṣe bẹ́ẹ̀. But besides, I really like it, tell you. you know, I was just trying to be a lady báyẹn kémi náà tó ẹ̀jẹ̀ mi gan láìkẹ́ gan but mi ò mọ nǹkan tí mo bá lẹ́nu ẹ̀ tí n bá sọ fún ẹ mi ò lè ní fẹ́ kí irú ọ̀rọ̀ yẹn lọ da ọ̀rẹ́ àwa méjèèjì rú. kò tiẹ̀ dá tó bè. ẹ kí ló máa ṣe fún mi. mi lè ṣe kókó. but now tí ìfẹ́ wa ti jọ papọ̀ tó ti fìfẹ́ hàn mí tí mo ti dìfẹ́ mo promise ẹ pé mi ní dà are you sure. very very sure. kàn mí torí gbogbo ẹ̀yin kùnrin ṣe máa ń sọ̀rọ̀ nìyẹn o tọ́wọ́ yín bá ti tẹ̀ nǹkan tẹ̀ wá báyìí eré ni lẹ́sẹ̀ rere. Ah, <laughs> mo láìkẹ́ gan ọlọ́run. let's wait and see. wow. <laughs> Oh. kọ́ mi má sọ bẹ́ẹ̀ bó dìgbà tó bá lówó lọ́wọ́ tó kọ́lé tó ra mọ́tò kó tó ṣe ìyàwó. ó mọ̀ pé marriage important kan. ah ìwọ ò mọ̀ pé téèyàn bá ṣe marriage pàápàá ìyàwó àti ọmọ téèyàn bá bí ó máa ń lànà ayọ̀ fún yàn ni ìrí á máa wá wọlé gbọ́ o ṣé ìwọ òwò ìjẹ ni ó mà ti lé lọ́mọ ọgbọ̀n ọdún àkókò mà dúró dé èèyàn ọkàn mọ́ ah, àbí mọ́láyọ̀ ló sọ fún ẹ pé tó o bá kọ́lé kó ra mọ́tò òun ò ní bẹ́ẹ̀ ṣe gbéyàwó. Màmí kò sọ bẹ́ẹ̀. Nígbà tí ò wá sọ bẹ́ẹ̀ kí ló wá dé? Ọlọ́run kúkú ṣe oníṣọ́ọ̀bù tó dẹ̀ ń tajà dáadáa. Nígbà tí ẹ bá ṣègbéyàwó sí i, ẹjọ́ dáwọ́pọ̀ ẹjọ́ máa ń ah, ah, àti pé òtí ẹ̀ níṣẹ́rú obìnrin. Ọmọ bó ṣe ń pè àwọn tóbìnrin máa ń bọ́ bros. Ẹlẹ́dàá mi kò ní ṣe ẹni bros. Wà lówó lọ́wọ́, wà nílé lórí, wà á. Ah, Wo mi orúkọ ẹ máa rù ẹ̀ kàn mí, ìrì akàn ẹ̀, ayọ̀ akàn ẹ̀, àlàáfíà akàn ẹ̀, ṣorílẹ̀ àti mọ́tò yẹn pẹ́rẹ́ báyìí lọ́lọ́ máa ṣe. àmín. èmi náà mi wá ní sínú kòtò ńgbà tí ayọ̀ ẹ bá dé bẹ́ẹ̀ ni tó bá ní mọ́mì rẹ̀ àmì náà máa ṣe mọ́mì rẹ̀ lọ́la àwọn èèyàn méjèèjì tó mú gbàyà mi mọ́mì rẹ̀ èmi rẹ̀ nǹkan rẹ̀ nǹkan ayọ̀ àwọn ọmọ mi aṣojú ẹ̀mí mi. àmín. ẹ ti jẹ́ àṣẹ o. darling. Káàbọ̀ ọkọ mi. Báwo ni ibiṣẹ́ lè ní? Báwo wà ọkẹ́. Ṣé wọn ò stress the show. o? Àwọn stress mi àfi tí n bá fẹ́ stress èèyàn. <laughs> Mo ti prepare favourite dish ó wà lórí table. Hmm, Onírọ̀ pẹ̀lú condition tó wà yìí náà ló máa prepare nǹkan bẹ́ẹ̀. Ah, ìwọ lórí table kò ṣí dish wá rí iyán fẹ́lẹ́fẹ́lẹ́ ń bẹ̀ pẹ̀lú ọbẹ̀ ẹ̀gúsí ẹlẹ́ja irọ́ ló pa mo ti wòjí ẹ kí ni tó bá jẹ́ lóòótọ́ lóòótọ́ ló prepare ṣukura ló máa prepare. ṣukura o hmm. kí ló kọ ìpẹlẹ ìdòsè tó jù níbo kò ti jẹyàn. jẹ́wọ́. ilé ẹjọ́ oya <laughs> lọ change kó wá jẹun. báwo do that. all right ah. i love you. Mm. ṣukura ṣukura. máa máa ń bẹ lóko àwọn ní table mat ẹ sí ó wà mẹ́rin wa o ṣọ́ pé òun ló jẹ́ sórí tébù o ṣọ́ kẹ́rì lọ sínú ilé o dẹ̀ kàn fáà pé ní wọ̀n gbé tẹ́tí ò bá ṣe ní wọ̀n kó wáyé jáde. ọ̀rọ̀ kọ́kọ́kọ́ ọdún ọ̀gbọ́mọgbọ́mọ agogo ń dún ìpè ń dún ọ̀ tí ọláyà ẹ máa máa wọ̀ o òde ajẹ́ mẹ́ta ọ̀tá. sir ah, no problem no problem no problem ẹ máa sọ̀rọ̀ yín lọ. gọ́vnà. no no no no ẹ wo ẹ before ten a.m. láàárọ̀ máa dọ̀dọ̀ yín yes máa débẹ̀ ẹ ṣe gan ẹ ṣe gan thank you ẹ ṣe <laughs> ok bye. pè mí ní government house nísìn wọ́n ní kí n bá wọn tílẹ̀ bá ti mọ́. kí ló ṣẹlẹ̀. wọ́n sọ pé gómìnà ti award contract kan fún mi yes wọ́n lé mi ni mo máa renovate gbogbo twenty three local government tó wà ní state àti interior and exterior decorations bẹ̀ wáwátá. you are worthy worthy you are worthy lọ ifá jésù ṣeun you are worthy lord you are worthy lord you are worthy lord I shall die. You rò pé mo lè sùn mọ́ mi ò lè sùn mọ́ ajá mẹ́ta tó pa lọ́lẹ́gbẹ́ àmú ta ló lè tú ta ló lè tú. ajá mẹ́ta eh, ni wọ́n pè nílẹ̀ yìí tí ò jẹ́ káwá sọjọ́ ajá mẹ́ta. Eh. ìbẹ̀rẹ̀ ọ̀rọ̀ kò dàbí òpin orí mi gbè mí ṣe é kánjú tú ewùrà iṣu kò ṣe é lẹ́kùn yàn. ajá mẹ́ta tó